اللهم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 والصلاة والسلام على رسول الله ومن والاه واتبع هدى مشاهدي الكرام أسعد الله أوقاتكم بكل خير السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin olùgbọ́ wa nílé ẹ̀yin olùwọ́ wa akínkù etígbọ́ ètò yín ètò wa ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus ilé ìdí àjọ mùsùlùmí the muslim congress ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ètò ń dé sí ojú ìwòran wa ní àkókò kan náà lórí ìkànnì akínkú iṣẹ́ rẹ̀ iṣẹ́ òǹgbẹ ọlọ́run bá kó mọ́sá àgbà ẹlẹ́sìn fún wa ọlọ́run bá kí ó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe kó bá ní tún ìlú wa náà ṣe. èmi ni atọ́kùn ètò yín Ismail Adékúnlé Bùsọ́lé Abúmọ́sínà àtúntí délé ni àti gbé àwọn afáà wá láti tẹ̀síwájú lórí àlàyé alukur'an nínú oṣù alukur'an àwọn náà ni ustaadu wa Dr. Muhammad Shafi asalaamualeykum wa rahmatulahi. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Ah, bákan náà ní ẹgbẹ́ wọn náà ni àfáwà jánásì mọ́mọ́ abdulhafiz abdulaziz aliremako asalaamu alaykum. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ibi tí à ń yẹ̀wò lọ tí a sùn sí lánàá òun náà ni àyà suratul isra ẹlẹ́ẹ̀kejì lé ní ọgbọ̀n ibi tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ìkànnú àwọn àìsàn àwùjọ tó kárí ayé lénìí tó sì ń da ìlú rú tó ń da àlàáfíà ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ọrọ̀ ajé ẹ̀ láàmú ó bá ìwà wa ó bá ìdílé ó bá lù òun náà ni wọ́n ti bá ní ṣe àyẹ̀wò kí là ń pè bẹ́ẹ̀ àti àwọn ọ̀nà àwọn ojú ìtumọ̀ wo ni àwọn àfáà fún bẹ́ẹ̀ náà ni adédúró tí a sì ti tẹ̀síwájú kí a tó wá bẹ̀rẹ̀ a tún gbọ́ àyọkẹ́ nínú al gẹ́gẹ́ bí ṣe wà àfáwà jẹ́nàṣì bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا صدق الله العظيم الله أكبر ọ̀rọ̀ zina òun náà ni àwọn afáàní tún lọ fún wa wọn ló jẹ́ nǹkan aburú jẹ́ ìwà bàjẹ́ láwùjọ ó sì jẹ́ ọ̀nà búburú tí ò lè gbìyànjú àbíkan ju inú náà lọ wọ́n á tún ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà bisimilayi sita. abdullahi samina alim na shaitan rajim bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin wa kafa wa salatu wa salam ala rasulillahi muhammad mustapha wa ala alihi wa sahabati ajma'in wa ala kulli mada bidawatihi wa sanbi sunnati wa hitada bi hadi ila yomi diyama abad àfi ọpẹ́ tó pọ̀ fún ọlọmọba allah ọlọ́ba ní aláàbọ̀ ní oníṣọ́ kó ní ọdún èṣù ẹni ẹ̀kọ́ ní ìgbé kọ́nàjúkọ́rá ìmúṣayéwà àtúnwọ̀n abẹ́rẹ́ àlàyé àti tó yìí ní lórúkọ ọlọ́run ọba náà jọ̀bọ̀ níkẹ́ ọba tó tó fa ní àǹfààní tèmi náà kátó wọn bára sọ̀rọ̀ ọlọ́run tó fẹ́yìn náà wà gba láǹfààní kẹ́ gbọ́ kẹ́ mọ̀ wá ládàá sọ̀rọ̀ ọlọ́run gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run gẹ́gẹ́ bí àwọn atọ́kùn ṣe sọ fún wa wípé nínú àwọn ìdọ̀tí àwùjọ àwọn ìwà tí ń ba àwùjọ jẹ́ tí ń ba ọmọlúàbí jẹ́ tó ní àwọn àjẹbọ burúkú oríṣiríṣi òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́ba adékọ́lá tó ń sọ fún wa yìí ọba tó mọ̀ wá tán tó wá tán ọba tó sọ fún àánú suratu eh, al aya kẹrìnlá pé ala ya'lamu. ala ya'lamu man khalaqa ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́ ọlọ́ba tó ń dá yín òun mọ̀ yín jù yín lọ. wa huwa al-latiful khabir. ọ̀rọ̀ gbogbo tó ń dá pátá ló ń mọ̀ tó ń fi dá òun sì gbé kalẹ̀ fún àwọn nǹkan rere rere rere tó lè mú sórí ayé àti tọ̀run tó fi lògbèsè ayé rere tó kún ọlọ́run ọba tó ń bá yín sọ̀rọ̀ yóò al ọba aláàánú sẹ́rù mú ni al ọba olóye ni. ọba tí nǹkan kan pamọ́ fún ni torí díẹ̀ tí a bá ti lè tẹ̀lé ìlànà ọlọ́run ìrọ̀rùn ni bàbá ṣe ń ya pa àṣẹ ọlọ́run bá sí bẹ́ẹ̀ náà wàhálà ó sì máa pọ̀ sí ẹ̀rí tó pé ń gbọ́ ọlọ́run bá dá ọmọ ẹ̀dẹ́ yẹn tán ti sẹ́ Adam àdìsọ́sẹ́lẹ̀ tó dúkọ́ máa bọ̀ sórí ilé ayé ni ìdáǹpẹ̀ lẹ́ni bàbá ra nǹkan bàbá ra handset wọ́n á fi ìwé pélépé tì ìlẹ́sẹ̀ tẹ́tẹ̀ tẹ́ bá fẹ́ sí ìlẹ́tẹ̀ tẹ́ bá fẹ́ pa tàbí báńtìrì sí bẹ́ẹ̀ báńtìrì sí rè ẹ fẹ́ gbé báyìí bẹ́ẹ̀ ṣe rè ẹ̀rì bá ara aago bẹ́ẹ̀ ni bá ara tẹlifíṣàn bẹ́ẹ̀ ni bá ara ẹ̀yà kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́lọ́ọ̀ba àlékẹ́ ọlọ́wọ́ fọmọ ẹ̀dẹ́yìn alẹ́kọ́ kan máa ń lùgbúsá igbó ló pé gbàrà tọ́lọ́wọ́ ti ní kí adam máa bọ̀ sórí wọ́n sórí ayé ló ti fi òfin tì í pápá ẹnu sùnà tó tọ́ ha ayé one twenty two one chapter twenty ayé one twenty two. qala ihbitu minha jami'an. ọ̀rọ̀ ni ẹ máa lọ sórí ilẹ̀ lápapọ̀. ba'dukum li ba'din aduw. apá bá apá kan fàyínmá yá ti ànàkùn mi ní hùdà. ọlọ́ni ń dádájú ìmọ̀ ìmọ̀ ọlọ́ọ̀bá à ń bọ̀ á báyìí lórí ilé ayé dábìlì gbèsè ayé rí. fàmánì tàbá hùdà. gbogbo ẹ bá gbìyànjú látẹ̀lé lálẹ́ mi ọlọ́run. fàlà yẹ̀dẹ̀ lò wàlà yẹ̀ ṣọ́. kò ní sọnù láyé bákan kò ní sọnù bú lálẹ́ kíámà. wàmánì àárọ̀ dọ̀ à wá gún rí sí ìrántí mi ọlọ́run. fàyínà máa ń ṣàtàǹdàn ká. wọ́n dájú ìsẹ̀mí ilé ayé ìgbádùn ni ọmọ jẹ́ tiẹ̀. ونحشره يوم القيامة أعمى yóò sì lùgbésí ayẹlẹ títí tí ó fi kú tó bá kú tán inú sàárè rẹ̀ ìgbésí ayé ìràyè lò tó wá di gbangba lè kíámà wanashuruhu yawmal qiyamati ah. àmà agbèdìdó ní afọ́jú òní rìnà àmì àwọn tí ọ̀pọ̀ ọlọ́run bá lẹ́nu nìyẹn. qala rabbi lima hashartani a'ma. a ní ọlọ́run ọba kí ló dé tó gbèmídé láfọ́jú lẹ́nìí. wa qad kuntu basira. ń gbà mọ́ ń bẹ láì mórí náà. قال كذلك أتتك آياتنا ọlọ́ni bẹ́ẹ̀ láàbí ní gbọ̀nbẹ́láyé wọn kà ọ̀wọ́ ọ̀rọ̀ náà bá fún ẹ. fànàsì tààrà. ọkọ̀ tí ikú sí ọgbàgbé ọpá tí òkà kún. وكذلك اليوم tunsa lẹ́ni náà wọ́n náà dẹ́ni àìkàkún ọ̀dẹ́ni ìgbàgbé ọ̀dẹ́ni àbùkù wàkàtàlíkà nàjèsè man asrọ́fà. irú àìsàn tá a san fún ẹ yìí láàmú sọ gbogbo ẹnikẹ́ni tó bá kọjá àlà tó wà pa. wàlám yu'min bí àyà. láti rọ́bì àti gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ náà bá rẹ̀ gbọ́ nígbàgbọ́ ti òdodo. wàlá àdàbòlẹ̀ àkhírati àṣàdù. wà á kò ọlọ́ni ẹ̀rí ìyá kẹ́yìn ìyà àlèkíámà ìyà ọlọ́ọ̀bá ààrẹ ọba anábì Muhammad aṣáàdù tí a bá ní ìyà lé olólójú ìyà lé ìyà rẹ̀ lólójú ìyà gbogbo ìyà ti lé lọ tó pé bí èèyàn bá ṣe tó pọ́lẹ̀ èèyàn bá ṣe tó bá gbẹ bá ṣe tó ní ìyà rẹ̀ ó ṣe tó. Hmm. wá àbọ̀ kọ́ ìyà gbére ni tó kí wọ́n kí wọ́n kí rọ́rọ́rẹ́ tó pé láyà mútu. wà láyà àyà. láyà mútu láyà múùtù ọlọ́ọ̀bá yẹn ò ní kú bàtìkẹ́ kú ni torí ìyá yẹn fi jẹ́ ìyá gbére ìyá kínní ìyá gbére torí díẹ̀ nínú ìrántí ọlọ́run tó ṣe fún wa tó ní ká má kọtí ikún sí inú àwọn àyà rẹ̀ tó fẹ́ ká gbàgbọ́ òun náà ní àyà kejìdínlọ́gbọ̀n inú Suratul Isra ìtàn tó wá pé wàlá dákẹ́rà bó zina ẹ má súnmọ́ wá sínà. ìnáwó kánà fàáhìṣà. dájú jẹ́ ìwà àbàjẹ́. wàsá sẹ́bílà. ojú ọ̀nà tí ọ̀dà. ibi tí a wá wà náà ni ọ̀rọ̀ tí baba Qurtubi sọ rahimahullah lórí wàsá àṣẹbíyélá gbogbo tó kù tá a fẹ́ tú nìyẹn onígbólóhùn tó kù tá a yẹ o qala Qurtubi. ayé sá àṣẹbíyélóhù sẹ́bíyélá. sá àṣẹbíyélóhù sẹ́bíyélá oníṣíọ̀ ojú ọ̀nà ojú ọ̀nà rẹ̀ ojú ọ̀nà ẹ̀ṣíọ̀ rẹ̀ ó ní tẹkidiru tọ́lọ́ bá gbalẹ̀ pé wà sáà sẹ́bíìlà sáà sẹ́bíìlù hu sẹ́bíìlà náà. ayé lè anahu yóò á di ìlànà. tó pé sinẹ yìí ó máa sọ ní di ọmọ náà ó máa títí yóò pààyàn sọ di ọmọ náà wazina minal kabair. kálí ma gbèsè náà rè ó wà nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wàlá khilafa fi. kò sí àpọ̀ lọ́dọ̀ àwọn afáàlẹ́ lórí. wà fi kó bẹ̀rẹ̀. ó sì nù pé kì í ṣe ń tọ́ da gbogbo àwọn afẹ́sìn pátá òun náà ni wọ́n gbà yí pé sinna ọ̀dà kì í sọ̀rọ̀ pé ẹnu àwọn àfọkù hmm. rárá o torí pé ó wà nínú àwọn thawabit nínú àwọn masail athabita. مسائل التشريعية ثابتة المسائل التشريعية الثابتة inú àwọn ìlànà òfin ẹ̀sìn Islam tí ò lè yí àsìkò ò lè yí padà ààyè ò lè yí padà ìṣe ò lè yí padà nípa pé hurmatu zina. hurmatu zina minal ma'lum minad din bid darura. inú nǹkan tí ẹ̀sìn sọ̀dọ̀ ọ̀ràn yẹn fún wa pé èèwọ̀ ni ọ̀tọ̀ ni kéèyàn gbà pé èèwọ̀ ni kọ́ máa ṣe ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ ìgbà pé ẹ̀tọ́ ni ọ̀ràn yẹn ló le jù kódà bí ó ṣe kó ṣe tà líle ẹ̀ kó gbà pé ẹ̀tọ́ ni pé tó burú ń bẹ̀ lọ́dọ̀ àwọn àbá Islam wọ́n sì wá àsìkò ẹni bẹ́ẹ̀ tí ọba sì takú sí lórí yusuf latab wọn á ní kó túbà wọ́n lè fún ọlọ́jọ́ mẹ́ta òfin lọ́sẹ̀ kan tí ó bá túbá wọ́n pa ni yuktal ridan ridatan kófúrán wọ́n pa ni pé ó ti kó mọ̀ torí pé nú àwọn nusus àṣẹríyà lọ́kọ̀ọ́tíà inú àwọn àkọsílẹ̀ tí ò rújú tó sì gé nǹkan pẹ́ẹ́ nínú òfin ẹ̀sìn ìlọ́tàkọ yẹn irú ẹni bẹ́ẹ̀ ti kó nú ṣùgbọ́n ọgbà ìgbé ìwọ ni ẹ̀yìn ṣùgbọ́n ilé ayé tá a bára wa náà ni iṣẹ́ ni yẹn ni ó jẹ́ kaba ẹ̀ṣẹ̀ ńlá irú ipò tí ẹ̀yìn tó pààyàn wà lónà irú ipò apààyàn nípò tẹ̀ náà irú ipò bẹ́ẹ̀ náà ló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àkàtà ń pè ní kàbá ẹgẹ́ bá sọ pé Imam Zahabi ó sì jẹ́ àkàtà wọn ní kàbá ẹ̀ tọ́ka mẹ́ tí ó ti gbé ẹsẹ̀ tí mẹ́bí òdi níbi àádọ́rin bí seventy torí díẹ̀ wọ́n wá ní bákan náà ẹnu àwọn àáfàá kò pé ìjẹ́ ọ̀dà ni. làásì yamá bí hadi láti jẹ́ ọ. ètò wa burú jù. nínú ọ̀ràn sínú. nínú ọ̀ràn sínú òun náà ni kéèyàn bá ìyàwó aládùúgbò ẹ̀ ó sì sìnà ọ̀ràn ńlá ni lẹ́yìn náà ẹ̀tọ́ aládùúgbò ọjà ń ba aládùúgbò látara ẹ̀tọ́ ẹ̀ torí díẹ̀ láfiri pé sinata ń sọ yìí ó ní maratib fil ithm. maratib fil ithm. ó ní àwọn pele pele pele pele fapọ̀rẹ́jọ kan wọn gbọ́dọ̀ kan ní abdullahi masoud ọlọ́ba àná sọ̀sẹ̀lá wọn béèrè ìbéèrè kan lọ́wọ́ kíni bẹ́ẹ̀. qultu ya rasulallah. ó ní mo sọ báyìí pé ìròjìṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kú tó fẹ́ lọ ṣèwádìí ẹ̀sìn lọ́dọ̀ afẹ́ abdullahi bin mas'ud sahabiyum jalil inú ọmọlẹ́yìn ànábì tí ó tóbi ní iyì ni nínú àwọn tó ní ìkàkún pẹ̀lú màlùkùránì ni kódà àjọ kan ó ní òsáyà kanú àlùkùránì kẹrin láti sọ́ràtò lè Fatiha ní o tẹ́lẹ̀ sọ́ràtò Nas tó wọn ọmọ bí tó ti sọ tó wọn ọmọ àsìkò tó sọ sọ̀kalẹ̀ fanasọ̀la tó wọn ọmọ tó torí ẹ̀ sọ̀kalẹ̀ fanabi pẹ̀lú ọ̀nba tó rẹ́ nìkan lórí ilẹ̀ ayé tó bá ní ìmọ̀ nípa Al-Qur'an jù hún lọ tí ntí à ń fi rin sẹ̀ tí à ń fi rin dọ́dọ̀ ẹ̀ bá sì ń bẹ wọ́n tó lọ bá kálíbà àmọ́ bó ṣe tó nínú àwọn àgbàjọ wa kẹ́kọ̀ọ́ lórí àdásọ̀sọ̀lá nínú ọ̀dẹ́ yẹn gbà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfáàní pé ká lọ béèrè ó wá lọ bá ànábì òní qultu ya Rasulullah. qultu ya Rasulullah. irú òjíṣẹ́ ọlọ́run ó ní ma gbàgbé irú òjíṣẹ́ ọlọ́run. ayu dhanbi a'zam. tí mo wá béèrè lẹ́ni gbogbo àlọ́ máa ń sọ pé ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ o kí a má dẹ́ṣẹ̀ o kí a má dẹ́ṣẹ̀ o inú gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn adá láyé èwo ló tóbi jù. ọ̀ọ́ ó náà bí dáhùn báyìí pé an taj'ala lillahi niddan wa huwa khalaqak. ó ní òsì ẹ̀ṣẹ̀ tó tó kó o mú nǹkan míì pọ̀npọ̀ náà ọba tó dẹ̀ ìyẹn ní ẹ̀ṣẹ̀ tó tóbi jẹ ní gbàgbé ashiriku billah alishiraku billah ìmú nǹkan míì pọ̀npọ̀ lọ́hùn tó dẹ̀ olóṣì dẹ̀ gbogbo tí jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́sọ̀lọ́ wọ́n ṣe gógó ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n ń bọ kìnní wọ́n ń bodò ní ayélálá ní yemajá ní sàpàná ní ogun ní oro ní gbogbo tí kálukú ṣe dáa fi mú kàmí pọ̀mọ́ lọ́wọ́ tá a tó gbà ní nǹkan míì tá a gbà pé ntọ́nà ń sọ lè ṣe fún wa ẹnìkan ó tó lè fọ alọ́mọ ẹnìkan ó tó lè fọ alálàáfíà ẹnìkan ó lè ká máa sẹ̀mí ẹnìkan ó lè pa wá ó lé lé ilà kọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ àwọn mùsùlùmí ẹ̀kọ́ àkọ́kọ́ tí ọlọ́run ní kí Abdullahi Mas'ud radiyallahu anhu kọlọ̀ bèlú àdó ànábì tó fa ọ̀rọ̀ yìí wá látẹnu àhánú sàlá kò wá dákẹ́ qultu thumma ayé olùmọ̀ yẹn dání èwo ló tún tẹ̀lé o tún wá bẹ̀rù èwo tún ló tó bínú ẹ̀sẹ̀ o tún dábàá jẹ. an taqtula waladak khashyata an yat'ama ma'ak kọ́ pa ọmọ tó bínú tó pọ̀ ń bẹ̀rù kọ́ mọ́ àjẹ pẹ̀lú ẹ̀ kẹ́ má jọ jẹun láyé ìyẹn la sọ̀rọ̀ lọ́dún tó kọjá lórí náà pé ní family planning ìpọ́mọ ni kí a ṣẹ́yún ìpọ́mọ ni kódà àti ẹ̀jẹ̀ máa ń rí ìmọ̀lẹ̀ láàyè jọ̀hún ìpọ́mọ ni pé ìyẹn náà inú ẹ̀ṣẹ̀ tó tún burú òní kéèyàn pa ọmọ tó pé èèyàn ń bẹ̀rù kọ́ wọn àbọ̀ oúnjẹ ó lóun tó dákẹ́ o. qultu thumma ayy. olùwà tó béèrè pé lẹ́yìn ìyẹn èwo tó ni. qala an tuzaniya halila tajarik. ọwọ́ nínú ẹ̀ náà ni pé tó tó tẹ̀lé ni pé kó o ìyàwó aládùúgbò ẹ̀ sísì náà papọ̀. Hmm. muttafaqun alayhi. muttafaqun alayhi. onígbà abánusọ Bukhari abánusọ Muslim. torí díẹ̀ ní àkọ́kọ́ ni pé sinna se èèwọ̀ ni ó tó wá jùlọ àwọn lọ àníláfi ní dáńgbé ni maratibu zina maratibu zina àwọn ìpele ìpele sinna kò sí ìtọ́jà ń bẹ̀. Hmm. àfáàkọ́ wa ní wàzínà láwù maratibu maratibu fil ithm fil ithm ní maratibu fil ithm lórí pé kéèyàn dẹ́ṣẹ̀ lórí ẹ̀ṣẹ̀ ṣìnà kò dó sójú kan ó ní ìpele-ìpele kí ni tí ìjẹ́ ṣìnà náà pé ká bọ́bìn olóbìn tá à lẹ́tọ̀ọ́ lé lórí sùn ó ní àkọ́kọ́ ń bẹ̀ àzínà àzínà bí ajinabiyatin la zawja laha ó náà ní kí o ti pé obìnrin tí ò lọ́kọ rárá tàbọ́lọ́kọ ti kọ́kọ́ sílẹ̀ kò tí ì lọ́kọ ọ̀bá tó lọ́kọ ti kọ́kọ́ sílẹ̀ tokpe ọwụwa ọ wà káwa máa fẹ́ ní sùlọ́ka kálọ́ba ṣe sìn náà. fàádà àdìmù. Ah! na. wa á m mu mi nù. wa lọ lese. bi ajinabi ti ń láha àzàwòjì. nle ọkọ ju sinata ṣe pẹ̀lú obìnrin tí ò lọ kò ọkọ rí o àbí ọkọ wọ́n ti kọ́lẹ̀ wọ́n ti túká ètò wa burú jù yẹn lọ òní ká wá bá obìnrin tó wà nílé ọkọ ṣe sìnà tó ládé orí dáka ni wọ́dọ̀ wọ́dọ̀ wọ́n wà ládọ́ bọ́lọ́ mọ́gẹ́ ṣe sìnà abilékọ ni tọ́ba lóyún lọ gbé kófọ́kọ ẹni náà hmm. tí ọmọdé yẹn lọ́wọ́ mọ́gẹ́ ló ń dá wà lálẹ́ akàtọ́kọ ẹ̀ sí ni ah, mi ní tó mẹ́ta ah, gbogbo wọn tó ń bẹ́ẹ̀ lé wọn èmi mọ́ ẹ̀rọ dànù ọ̀daràn. náà wàá bọ̀ mí nù ètò wa tó burú jù yẹn lọ. bizawo jati le ja. kí wọn bá ìyàwó aládùúgbò ẹ sùn. àyìnà òkùnkùn jà. níbo ni wọ aládùúgbò wa. níbo ni wọ aládùúgbò wa. ètò tó burú jù lọ. wa a'zamu minhu. bi mahram. bi mahramin. kéèyàn bẹ bí ẹsùn. lẹ́ni bàbá ti ọmọ ya daburu mbara wọn torí kálíbà mọ̀ pé ọ̀ràn ńlá ni ẹ̀wọ̀n bí wọ́n ṣe tó ó tóbi ó wà ní ọkọ ìyẹn tóbi ìyẹn tó tóbi sí ìyàwó aládùúgbò ah, ó lè pé nǹkan ẹbí gbogbo ẹ̀ ló ti di àṣà Imam Alusi imam alusi ayi wasa sabilan bi sasabilu sabila. ó ní ṣe ojú ọ̀nà. ní máa fi himinextilat amuril ansab. wọ́n ti gbé nbẹ́nbẹ́ kí ẹbí ó rò pọ̀ mọ́ra wọn. wàhálìjáni fitan. ìsì máa dá fitinẹ láàrin ìlú. ọ̀la dr waba azuhaili. bẹ́ẹ̀ náà waba azuhaili náà sọ. bi isatọ̀rí kan. ó ní ṣe ojú li'annahu i'tida un ala al-a'rad. ó ní torí pé ìkọjá àlà lórí ọmọlúwàbí yẹn kan ni ẹ̀yin náà ẹ wo gbogbo ẹni tó bá ṣẹlẹ̀ sí láyé rí ìyàwó ẹni bá sùn rí ní ọ̀nà àìtọ́ ọmọ ẹni bá sùn rí ní ọ̀nà àìtọ́ ẹgbẹ́ ẹni bá sùn ní lọ́nà àìtọ́ ìyá ẹni bá sùn ní lọ́nà àìtọ́ èèyàn ní ìgbàgbé láyé ìkọjá àlà lórí ọmọlúwàbí tó yẹ ká sọ inú àǹkan tí sẹ̀rí àwa sọ ní gbèsè ọmọ ẹ̀dẹ́ yẹn ó ní ẹ̀fẹ̀lẹ́rì ìsọmọlábí ẹni ọ̀nà ìfi ọ̀nà wọlé kọ́dà ní Lárúbáwá máa ń para wọn ni wọ́n ń pè ní mọ́tò sharaf mọ́tò sharaf mọ́tò ẹ̀d ah! kódà lómi bẹ a máa pẹ́ bí ẹ̀ torí ẹ̀ pé ilé yìí ọ̀dà kọ́mọ bẹ́ẹ̀ náà bí wa mọ́ níbi tó burú jáde dé bó dé pé ní tiẹ́ sẹ́ ọ̀tàkùn lànà ọlọ́run ṣùgbọ́n látara yìí pé ìkọjá àlà lórí ọmọ làbí ni pẹ̀lú gbọ́dọ̀dọ̀. yorùbá náà ń pààyàn. nígbà wà lébẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀. Allahu Akbar. <laughs> òun náà ni atúgbọ́ yìí níbi àwọn ọ̀rọ̀ àgbèrè yìí a rí pé nǹkan tí ó burú jáì òun náà ni wọ́n sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn wípé kò sí ẹni tó láàánú wa kò sí ẹni tí lànà rẹ̀ pé wa bíi tọ́lọ́run ọba subhanahu wa torí náà ni ọba tó dá wa gbogbo òfin rẹ̀ sì rèé ibi kó mú rọrùn wá bá wa òun náà ni ọlọ́run ọba subhanahu wa ni ó gbé e ka gbogbo àṣà àwọn àgbáyé yìí wàhálà náà ni a fẹ́ ń bẹ̀ kọ́lọ́run ọba subhanahu wa kí ó ṣàánú wa ẹ̀rí ọlọ́run sọ pé bí òun ti máa ṣe náà nìyẹn gbogbo ẹni tó bá tẹ̀lé lànà míì tí èsè tòun táyé òfin dọ̀run ìgbésí ayé wọn ò ní rọgbọ kò ní rọrùn à ń pé kí ló dé tí gbogbo ayé wa dojúrú báyìí tá a wà lórí ìkọ̀kọ̀ ilé báyìí àṣẹ àìtẹ̀lé lànà ọlọ́run ọba wa ni ẹ̀rí ọlọ́run ní kadhalika najzi man asrafa wa lam yu'min ẹni tí ó kọjá àlà ó kọjá àlà ọlọ́run kò tún gbọ́ ẹ̀rí gbogbo ibi náà ni torí pé ẹni wọn bá báyàwó ẹ̀sùn ní bá ní ní ló lè bó bá lìbọn yóò ta ń tàn hmm. nílẹ̀ yorùbá ń jẹ́ òun aléèyàn mọ́gbìn yóò ṣe kọ́kọ́rọ́ yóò kí n tọ́ látara pé òun ò jẹ́ gbà ọlọ́run mọ̀jẹ́ kó òun rí kọ́nà bá sọ́nà ọ̀tàlá kí ó bá ní kásẹ̀ ìbàjẹ́ àwùjọ náà ni wọ́n tò yẹn wọ́n ní kò sí kan tó gbogbo gbogbo lórí àwọn ìwé ìròyìn àti àwọn tẹlifíṣàn kọ́nà bá kó sànù wa ó bá nípalẹ̀ ìbàjẹ́ ìmọ̀ ní àwùjọ wa ọ̀là la ilaha illallah ọ̀là la hawla wala quwwata illa billah tí ó fi tún di àkókò kan náà ní ọ̀la tí a tún máa pàdé lórí ètò yẹn ètò ètò gbàgede firdaus èmi atọ́kùn ètò yẹn ismail busori abu ló ń dágbére fún yín pé subhana rabbika rabbil izzati